làáfóhùn ódófódó ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà làáfóhùn ọlọ́fọ́lọ́ adágódógbà adíàfún aláwùsá tí ń rojoojúmọ́ ayé ṣe òǹdíjì tí òfin jẹ́ ẹbọ èṣù lọ́rùn ẹjẹ́ àrúbọ fésù kọ́mọ́ lọ ẹbọ èṣù lọ́rùn. ẹ̀gà ṣíṣú. ojú àwo pé. ẹkùn ń sọ̀rọ̀. ajá ò gbọ́dọ̀ gbé. ó ń ṣe mí bírípé bírípé. bó ti ń ṣe ọ́ ni ń ṣe mí. àwa hmm. ló gbọ́ràn ẹkùn tó gbọ́ràn tó gbòwe tó pẹran tó jẹ́ torítorí tó tún béèrè òmíràn. ó dùn ó. mọ́dànwò àìfọmọ rẹ̀ bọ̀ rẹ̀. ṣé o wá rí i pé ó ti pẹ́ tó o ti ṣe iṣu tó o ti dá jẹ o ti wá ṣe gùdùgùdù báyìí ó kú ọ̀nà bó ṣe jẹ́ lókùn báyìí o. àbámọ́dá lọ fi ṣe atakọ́rọ̀ wọnú àjọ kan ò sì lè kọ́ ọmọ inú ẹ̀ wọ́ wo ó dó lórí bí yí gbirigbiri lọ ìkòkò rẹ ò níbi ire wọ́ bó ṣe ń lọ òun òun lọ fọ́ ni. lápá lè ń pe tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbóhùn ẹnu mi torí tí lobìnrin fi gbéyàwó ọ̀rọ̀ wò ó ìlú wa ti di àpáta ìwọ ti dẹyin adìẹ bẹ́yìn ìdíẹ̀ bá sì forí sàpáta yóò fòmí inú ẹ̀ ṣòfò ni bó forí sàpáta ọkàn yọnu bá pátá sì darí sọ ọkàn jọgbọ̀n wò ó lónìí ló fìlú yìí sílẹ̀ àtiwọ́ àti gbogbo ẹbí rẹ̀ pátá. ó tán bí ó tán àwí fóníkọ́ rẹ̀ kó yé rẹ̀ kú òkè tí ìgbọ́sẹ̀bọ ó ṣe àyàgìnì pọ̀ṣẹ́ṣù ó wọ ọ̀run yànnàyànnà bí ẹni tí ò ní kú mọ́ ó lọ rẹ̀ kú ó wá ní káwọn awo òmùlẹ̀ mọ́ bá òwe ní kọ̀rọ̀ ọ̀yá àkàrà tó fi be gúngún dà báyìí tó fi ní dẹni ìgbàgbé ẹ̀yin awo ẹ mú ẹ dé. olúwo olúwo. ọ̀yá ìwọ iṣẹ́ orílẹ̀ mi lè. lọ kó àwọn aya rẹ̀ nílé ẹ lọ kó wọn àtọmọ. iṣẹ́ orílẹ̀ mi lè mí ṣe nìyí o ọ̀nà òrìṣà làálẹ̀ fún mi mọ̀ ń tọ́ o. ìwọ ò mọ̀ pé ọ̀nà òrìṣà báyìí làwa náà ń tọ̀ ni. ni mo sì sọ̀nà délùú òṣò ogíogí o. wo arọ ò ṣe é gbá lójú ara ara òrìṣà ò ṣe é kìláyà àwa dọmọ ọ̀pẹ̀ yẹ́kẹ́tẹ́ lónìí ẹnikẹ́ni ò lè rí wa náà. olúwo èmi èmi ò dé tọ yín o ẹ mọ̀ dé tọ mi ní àyín o. ìgbó rere nílé akẹ́dùn. ó gbélé kò gbélé a ò lé wọn lọ ni. ìwà rẹ ò gbélé a ò lé ọ lọ. ẹ mọ̀ ìṣó. Eh, Fifteen naira là ń gbé. ó ti yá. Ah, ẹ jẹ́ kí n bẹ́ẹ̀ yín pé ẹni tó wà ń tọ́ ni mi kọ́ mọ̀ wá ń tọ́. ṣẹ́gun. ó ti yá ojú kọ́ mi. Ah, ẹ wo madam àwọn ò kì í ṣe báyẹn ń bí báyìí kò tí yé yín turn by turn wait for your time ẹni tó bá ti kan tọ́ọ̀nù ẹ̀ òun ló máa gbé yín èèyàn lè lè kọjú títí títí kó fẹ́ yẹn ẹsẹ̀ kọ. ṣẹ́gun. ẹ̀yin dẹ̀ ń wo ṣẹ́ ní ìdòwò ni màá fún yín London naira wá gbé mi lọ́nà. Eh, ẹ wo gbogbo apátálà ní fowó ṣe ṣùgbọ́n àkìnrẹ́ra wa jẹ́ ń bíbà ẹ jẹ́ kí ẹni tí ó wà ń tàn gbé yín lọ. máa ń ṣe ẹ́ tó kàn máa ń tì ká ní kó crayfish lọ látẹ̀kọ́ náà. ẹ má bínú mo lọ tọ̀ ni. kò lọ yọ gàrí kan sọ́mọ ẹ wà ń bíjọ. ibo lẹ ń lọ. ìjà àpẹ lọ sọ fáwọn lọ wọ́n dẹ̀ sọ pé ten five àlọ́ máa fún ẹ. ọ̀ndí. ẹ àwọn ti lọ. wà á kàn gbọ́ fàṣílẹ̀ wà á máa ṣe wà á máa crayfish òṣìkiri. ẹ má bínú chama. olófò. ìfíà ìfíà ìfíà níbo la lọ ẹ ra sà ẹ jọ̀ọ́ ẹ sáré gbé mi dé uch ẹ máa dá mi padà wá síbí màá fún yín three hundred naira ẹ jọ̀ọ́ ẹ dáhùn. ah ok wow. thirty five hours. ya man. tó bá lọ́nà yàtọ̀ wà Kopek ẹ kó bá mi ra ọ̀pẹ yìí wá. <laughs> Yeah mẹ́ta mẹ́ta ni ọkọ̀ kú lé o. Ah, ah. ó máa yẹ ẹ délé ah, nìkẹ́. àbí wọ́n gan-an ló yẹ kí n sọ ipò ya ẹ̀ wọ́n tó ti jí lọ sábẹ́òkúta tó ti dé lẹ́nu àárọ̀ yìí wọ́n gan-an ló ya. kí la máa ṣe. bóni. àìdúró mà níṣẹ́ ká ṣáà máa lọ rí ká máa bọ̀ rí ni. àmì àgbàdúrà ni èmi gan-an kí n má bàa so epo náà ló jẹ́ kí n wálé kò sí èrò mọ́ ìta ti dá pátápátá ó dìrọ̀lẹ́ tó bá dìrọ̀lẹ́ máa padà lọ nítorí pé ìrọ̀lẹ́ yẹn gan òun lójú ọjà. so. Ah. ṣé kò sí. Ah, kò sí nǹkan kan ọ̀rọ̀ ṣẹ́yìn yìí náà ni mò ń rò ọ̀kadà ọ̀kadà gígùn tí ń múni lọ́wọ́ múni lẹ́sẹ̀ kù gìrì kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì tó ń gbomi lójú ẹyin ọ̀kadà tó ń fa òtútù àyà dání lápá dání nítan kò tijú òjò bẹ́ẹ̀ ni kò bóòrùn wíjọ́ kí ló ṣẹlẹ̀. bàbá Idris ọjọ́ wo lẹ fẹ́ máa gan ọ̀kadà yìí dà gan eh, ọjọ́ wo lẹ fẹ́ gùn títí táwa náà máa fi ti díẹ̀ lọ́wọ́. astagafurula abíadé wo olójú kan nìkan kọ́ ló yẹ kó máa yín lọ́rùn gbọ́ gbogbo ẹni tó bá ti ń mí pátápátá òun lọ́pẹ́ tọ́ sí i kí ló dé tó jẹ́ pé ariwo owó nìkan lẹ́tù tẹ̀ máa ń pa ní gbogbo ìgbà owó owó owó kí ló dé. ẹ ẹ ẹ bàbá Idris ẹ̀yin náà ṣàmọye tí mò ń pa nídìí ọjà mi yìí ẹ mọ̀ pé owó ni mò ń mú lọ sábẹ́kúta ló máa ra àwọn kàǹpálà yìí kò dẹ̀ ṣókùnkùn sí yín gbogbo báwọn èèyàn ṣe ń rà láwìn lọ́wọ́ mi. ṣèbí tẹ̀ ṣe ń tó ń kó láwìn àwọn kan ò rí nǹkan kiri rárá débi tó máa tajà láwìn ah, ṣe bá ṣọ́ọ̀nù wọ́n kólẹ̀ tó dùn wò lójú yìí bó tilẹ̀ wọ́n ó kéré mọ́ èrè lọ́lọ́jà máa padà jẹ́ gbọ́dọ̀ la bí adé níjọ́ ta bá ga kọ́là kọrùn ṣùgbọ́n èmi lọ kírun. bá sọ gbogbo ẹ̀ ó ká gidi borí ṣéèdì Kampala lólu ẹ̀ fẹ́ jókòó sí kó máa ta títí ayé ẹ̀ ni àwọn ẹgbẹ́ mi ń wọlé sí kiri mi ìtẹ́rú tó ń wọlé sí ìyàwó ọlọ́kadà lọ́wọ́ máa polú ẹ kiri àdúgbò. àǹtí mi ọ̀rọ̀ aṣọ tẹ́ni kì í máa yíyanjú sílẹ̀ mélòó gan lẹ́yìn àtàwọn ẹgbẹ́ yín fẹ́. àbúrò mi ìdìrádé lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí hmm. a ní àwọn ẹgbẹ́ wa sọ pé mi ni kí n ṣe ètò gbogbo aṣọ ta fẹ́ rà pátápátá. ọlọ́run ṣe ń wo. Ah, fifty two pieces oní gbogbo aṣọ tá a máa níìdì àmọ́ wá jẹ́ sọ̀rọ̀ kan fún àbúrò mi lórí ẹyọ kọ̀ọ̀kan one thousand eight hundred ni máa fún ẹ o. Ah, àǹtí mi ah, one thousand eight bíi ti báwo èyí náà ṣàmọ̀ pé one nine ni mò ń káṣọ dé látàbẹ́kúta ah, ẹ wò ẹ̀yin àtàwọn ẹgbẹ́ yín ni kẹ́ lọ wá bẹ̀ ṣe máa ṣètò láàrin ara yín two thousand three tí mò ń gbé fún yín tẹ́lẹ̀ náà ni màá gbé fún yín. ìyẹn ti pọ̀ jù ìyẹn ti pọ̀ jù àbúrò mi kí ló fẹ́ ká ṣe báyìí irọ́ ṣòwòṣòwò ló ń jèrè ó ṣe àmọ̀ yìí pé ọjà tá a bá rà lọ́wọ́ ẹ̀ ṣé ń kì tá a bá rí lórí ẹ̀ díẹ̀ díẹ̀ náà la máa fi ra nǹkan tá a máa níjọ́ yẹn. Ah, àǹtí mi ẹ̀yin náà ẹ fowó kún fáwọn ẹgbẹ́ yín ṣé yóò máa ṣàtàn dáǹsì ni. báwo ló ṣe ń dára. Ah, ó radìrẹ́ ò jẹsẹ̀ mọ́ ọ ah, oníkálukú ló ń wówó èmi ò lè wá ṣọ́ọ̀tù ẹ fowó lé fún wọn. àbúrò mi tó wà sọ̀kalẹ̀ yìí èmi á tún lọ ròyìn ẹ̀wò lọ́tọ̀ ni o bẹ́ẹ̀ ni àgẹ́ pé wàá máa retí mi nìyẹn. Eh, tètè sọ kíákíá torí èmi náà nídìí owó hmm. bá lè ta fifty two sí i. Ah. èlò ló máa fẹ́ mi lórí ẹ̀ kò ah, sáà mọ̀ pọ̀rọ̀ ẹgbẹ́ ó yẹ kó kọ́kọ́ fẹ́mi náà láwọn nǹkan kéékèèké lẹ́yìn. ẹyin ti èsì kówó fifty two wà ná kó ṣe kìsì. Hmm, ó lè owó ló ń retí. ẹyin náà mò ń tẹ̀lé ah, lẹ́yìn. ẹnu ẹ ti fẹ̀. <laughs> ọlọ́kadà tẹ́ jẹ́jẹ́ ogun àwẹ́rẹ́ ọwọ́ akitipa ìwọ́lọ́. jẹ́jẹ́ tẹ̀ jẹ́jẹ́ ọlọ́kadà tẹ̀ jẹ́jẹ́ ògùn àwẹ́rẹ́ owó akitipa ìwọlẹ̀. ẹ ah, ṣe gan ni ẹ ṣe gan ni ẹ ṣá ẹ ṣá dúró báyìí tí. ibi ìbáyé òun ṣe ní kékeré o ní ah, ìmọ̀ pa máa yàwọ̀ ọdún tó báyìí ibi ìtì jì jù. kò lè tó yẹn ṣe gbọ́ ẹ̀rọ pété ọba ń lọ́bì kan ló máa ń jìnnà lójú yẹn gan ọ̀rẹ́ pété ọba ń pa àlọ́ sìn kíákíá àti padà débi tá a lọ mò ń bọ̀ mò ń bọ̀. ẹ ra mọ. ẹ mọ̀ káàbọ̀ ẹ sì kú rìn ẹ kú àtàárọ̀. ẹ kọjọ mẹ́ta. àwa mànú. gbogbo nǹkan lọ. àdúpẹ́. àwọn bàbá ńkọ́. Ah, bábò máa sí nílé ẹ wò mí n ò lọ jìnnà ẹ wò nú kan bẹ o òjèrè. ẹ bọ̀ ẹ wò ẹ jọ ẹ má pẹ́ ọ. mi ò ní pẹ́ mo kàn fẹ́ lọ́jọ́ wọn ni. ẹ ǹlẹ́ bàbá ọkọ mi. ẹ lọ́ra mà. gbogbo ara mi kì í ẹ kú rìn kí yín o ah. ẹ kú ọ̀rọ̀ mi. sẹ́yìn ah, dé àbí náà kọ́. bẹ́ẹ̀ ah, ọmọ má déhùn sẹ. bàbá ẹ rí pé kò ní dáa kó jẹ́ pé ọwọ́ mi ni àdéhùn àti yẹ. Hmm. ó pọ̀ máa kí n ṣe kò ní tọwọ́ èmi náà bàjẹ́. àṣẹ. ọ̀gbọ́n hmm, pé àwọn yorùbá máa ń sọ̀rọ̀ yorùbá pé tí bá ti ń yá eégún ọ̀rẹ́ lọ́ọ̀yà àwọn. bẹ́ẹ̀ ni. Hmm, jẹ́ àtètè máa lọ kí n lọ dá ẹ lóhùn kọjọ́ tó pẹ́. ẹ jẹ́ bá yín kó ilé. irọ́ sórí bó ti wà yìí ọwọ́ méjì ò gbọ́dọ̀ kàn títí tàwa fi máa lò ó àfi ọwọ́ tèmi nìkan. ẹ ṣeun mi gan ni bàbá ẹ ṣe gan ni ẹ̀wọ́n ní iná la fi mọ òórùn tùràrí ṣe rí ibi tí ọlọ́run pèsè fún yín nǹkan kan yín kó ń bẹ̀ láéláé àmàrí yín bá. àmín. Mm, ọlọ́run ò ní lè wá náà kúrò lọ́dọ̀ mi mm, kájọ wà fúnra wa pẹ́pẹ́pẹ́ lubuichi ló mm, kò gbé èdè mi <laughs> jẹ́ ká máa lọ níjẹba àwọn kò gbé èdè mi. <laughs> pẹ̀lẹ́. ẹ máa wọlé. Mhm. Ah, rọra ń bẹ̀ ń pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ẹ ṣe. ẹ pẹ̀lẹ́ ẹ kú jókòó. Eh. Eh, bàbá hmm? ẹni tó gbé mi wá rèé. Ah, ẹ pẹ̀lẹ́ bàbá. lẹ́yìn. ọkùnrin ọ̀hún rèé ah. ǹlẹ́ ọlọ́run náà lọ́wọ́. àmì bàbá o. dúró dé ní ń bọ̀. ẹ ẹ má pè mí wọ̀ gbòòrò. Ah, ah, dànù kí ọwọ́ náà kí ọwọ́ náà hmm. mm, ẹ ǹlẹ́ bàbá ọkọ mi. ẹ ṣeun ẹ ṣeun mọ. ẹ kú ìkàlẹ̀. Àyìndé. Bàbá. Hmm. Ibi tá a dé náà rèé o, ọ̀rọ̀ náà bá bù ṣe. Sórí gbogbo nǹkan tí ń bẹ́nu ìgbà yìí pátá náà láà ló fi ṣàdúrà fúnra rẹ̀. Ọba ṣe pápápá o, torí ẹran tí ń bẹ lórí sòun kò gbọ́dọ̀ já mọ́ ọ lọ́wọ́ o. ẹlẹ́dàá mi ò ń jẹ́ kó já tí mo ti mú débí iṣẹ́ ti ń ṣe. ngbà aṣọ yìí ó rò mọ́ dí ọ wàá mú eléyìí ó fi wérì rẹ. namijo namijo namina ṣe wọ́n igi nínú. Nami jo, nami jo, nami na jumla jina. Nami jo, nami jo, nami na jumla jina. Bàbá dọ̀! Ẹyin ìyá mi tà lọ sọ́jà lòrú ń bọ́lẹ̀ wá. Yẹ́tú ẹ̀tú àgánbẹ̀ngàn, àgánbẹ̀ngàn kan náà wá tu. Elu kóńgò kami mi lásán pa. Yẹ́tú ẹ̀tú. hagan benga hagan benga ga nawatu elu kongo kami milasaji e mm ewo na de Ìbàdàn e da kube ewo na de ko e da kube ewo ye lórí o e da kube ewo Kánò ewo ye e pátá e da kube owó tí ń àwọn ìyá mi ò kó wá owó tí ń bẹ ní Ìbàdàn àwọn ìyá mi ò kó wá owó tí ń bẹ ní Ìlọrí àwọn ìyá mi ò kó fún ọ hmm. ṣẹ́yìndé. ṣẹ́yìndé sórí kínní yìí gbogbo ẹ̀ pátá ló fi ṣàdúrà fúnra rẹ̀ ẹyẹ léèrè. ó fi ẹyẹ eléyìí pa orí rẹ hmm. nítorí múwámúwá náà lẹ́pẹ́ ẹyẹlé máa ń ké ọ̀gẹ̀dẹ̀ rẹ ó fọ̀gẹ̀dẹ̀ pa gbogbo ara rẹ nítorí pé wágbà wágbà ńkọ́ náà ní tọ̀gẹ̀dẹ̀ àgbààgbà owó rèé ọ̀dá owó ńkọ́ kì í dá olóòkun owó nu ògúngún lè sọ. So. ajé olùsọ̀bògì ọ̀nà mọ́náyé hmm. ẹran ọ̀gẹ̀dẹ̀ náà lajé máa jẹ owó ọ̀dẹ̀ fún ọ. gbogbo náà ní ọ̀bọ̀ wálé sórí owó òdìdí tó mú wáyé náà ọ̀fì náà para hmm. bó ti ṣe gbogbo ẹ̀ náà nu bó bá ti lò wọ́n tán ó kó wọn padà sínú gbá èmi ọ̀ wá gbogbo ẹ̀ sínú kòkó gbogbo ẹ̀ ló máa jóná owó òdìndí yìí ó nìkan náà ni ò ní jóná tó gbọ́ bá ti wá ń ṣe kinní yìí o mọ́ kúrò lójú kan tó bá wà ń tí o. lẹ́yìn tí parí gbogbo ẹ̀ <laughs> gbogbo ẹ̀ kù sí torí gbogbo nǹkan yòókù tá a máa ń ṣe hmm, èmi ni mo máa ń ṣèyún ọlọ́run ó kàn jẹ́ kí ewé ọjẹ́ fún ìwọ ni. àṣẹ àṣẹ. tí ìwọ bá wá ń gbọ́ agbárí pẹ́pẹ́ pàdé owó ìwọ náà ni ó ń jẹ́ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni ẹ̀yìn ẹ fi ilẹ̀ ẹjọ́ dé ká tó sọ̀rọ̀ olówó náà ni wọ́n ń dá ọ̀rọ̀ dúró de wọn o. ìwọ náà ti ń bẹ lára wọn náà nu ayé ọmọ dá ọ̀rọ̀ dúró dì ọ́ hmm, ó lówó láti ilẹ̀ dókè òkun náà ni hmm, wò mí ṣé o wá rí bí ẹran tó wà ní ṣó ṣe dé yìí <laughs> ìyókù ilẹ̀ sọ́wọ́ èmi jẹ́kẹ̀mí náà lọ múra má má má kó ń bẹ̀ ń bá bá ti ń ṣe o. ẹ ṣe. nami yo nami yo. Nami yo, nami yo. Hey, Leiden. Ah, ẹ gbà mí o ìdánù sá. ẹ gbà mí ìdánù sá ìdánù sá ẹ bàbá ìdánù sá o. ẹ gbà mí Hey, gbà mí o ẹ gbà hey, ẹ hey, ń wo kí ló bu. dánú sá ẹ bá ń wọ ẹjọ́ kan bàbá dánú sá ó bá ń wọ ọ. dánú sá òkòtò ọlọ́mọ òkòtò ọlọ́mọ ìwọ náà ló fọ́ká lóoró ah. ìwọ náà ló fọ́ ejò lóoró ìwọ ló fún wa kékeré lóoró. olùfẹ́ mú fún wa ní ìjọ́sí ọmọlúfẹ́ náà lọ fi bùjẹ́ kó du omi kó di ẹ̀jẹ̀ kó kò lára rẹ̀ agiliti lórúkọ a máa poró àyàgìdì náà lórúkọ a máa pòfà yéèbò kú náà kòkò tí a máa fi ṣe dánúzọ dánúzọ. bàbá dánúzọ bàbá dánúzọ bàbá dánúzọ dánúzọ dánú mo bá pè é dánú mo bá pè é dánúzọ dánúzọ sánú mi dánúzọ sánú mi o ngo danuza danuza danuza idanuza ìdáná fẹ́ gbà mí o. filẹ̀ filẹ̀ danuza ah, danuza kí ni mo ṣe n kí lè ṣe tèmi máa ṣe. ẹ fún mi lómi màmá ẹ fún mi lómi. Ah, ah orí mi o. ọ̀ṣunlá mi ṣètò mi jí bisimilahi rahman rahim lakuri jaakun rasulu mi naa azizu alehi mọ anitun arizun aleikun bidi mu minina rọfu rahim fayintala fọkulas bi allah lahilahila wa aleyi tawa kaisi obìnrin arishila azim. Danusa. Danusa. Danusa. Allahu akbar. Alhamdulillah. Ó ti lajú. Mo dúpẹ́ bàbá Danusa. Ó ti lajú ó ti lajú ó ti lajú ah, yanusa ó ti lajú kúrò náà ẹ kúrò náà. ọlọ́run mo dúpẹ́. yanusa. ọlọ́run mo dúpẹ́. yanusa mo gbó o ṣeun mi arákùnrin. alhamdulillah. o ṣeun mi mo dúpẹ́. gàjà ah, ní káwé. Hmm? ìwọ náà ní eh? fojú sunkún ọmọ. amina yàlla. o ní fojú sunkún ọmọ. yanusa. ọmọkùnrin kí ni wọ́n ṣe fún ọmọ mi mi ò ṣe nǹkan kan fún un aya náà alukura ni mo ké sí lórí làkọ́jíjákun rọ́sùlù mi náà à ń fòsèkùn tí mo kéde lórí nìyẹn. Hmm. Ah, ọlọ́run náà ṣe ṣe mo dúpẹ́. ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ pẹ̀lẹ́. yàrá ń sá. ọṣẹ yìí ó máa fi wẹ̀ fún ìdánúṣà ní ìṣèlú hmm. eléyìí gangan gangan ló máa jẹ́ kí ara rẹ̀ ó yá gangan gangan eléyìí ló máa ń jí dáadáa. ọ̀dà hmm. Hmm. ẹlẹ́dàá mi mo mà dúpẹ́ o ẹlẹ́dàá mi ò ṣeun orí mi mo dúpẹ́ tó o sọ mí dàgàn alẹ́ níbo ni ìbá tún ti bẹ̀rẹ̀ ta ni ìbá fojú jọ bí ìdánù sábà ṣe bẹ́ẹ̀ tó lọ lónìí orí mi mo dúpẹ́ ilé ọkọ mi. màmá ẹ jẹ́ kúkú bá yín wẹ̀ fún un. Ah. ọkọ mi o ṣé mo dúpẹ́. ó yẹ kẹ́ wẹ́n tó máa máa ràn yín lọ́wọ́ ń bì báyìí. Eh. òótọ́ ọ̀rọ̀ ló sọ àmọ́ omi pọ̀jọ kà wa lọ orísun odò la mọ̀ àwọn olómi ń lé bẹ́ẹ̀ sì rèé wọ́n lẹ́ni bá ní kànga kò gbọ́dọ̀ mọyì òǹgbẹ́. Hmm. ẹ pẹ̀lẹ́ hmm. ẹ wò Ọlọ́run á túbọ̀ fẹ́ yín náà lálàáfíà. àmín. Ọlọ́run á fún yín lálàáfíà. ìwọ náà wà ní sírìn. o ṣé mo dúpẹ́ o ṣeun mi o. ẹ ti ṣe tán. àbí kí náà ló tún wá kù a ti ṣe tán kí ẹran tí ṣàyìndé mú wá ó kàn di àmúṣo náà ló kù. bàbá ń dánú sáà. yìí ah! bẹ́ẹ̀ bá tiẹ̀ ro tọlọ́run mọ́ṣẹ́ ibi tẹ̀ ń ṣe yìí lára sẹ́yìn ò gbọ́dọ̀ ro tọmọ kan ṣoṣo tẹ́ bí tó lọ ọ̀run bọ̀ lónìí tó jọmọkùnrin yìí ló dẹ̀mí ẹ̀ padà ni. kí ni àwa máa wá ṣe hmm? kí làwa fẹ́ ṣe báyìí ibi tí a bá ṣẹ́ dé náà ìwọ náà mọ̀ pé iṣẹ́ náà ó gbúdọ̀ kúrò ní àyín torí kò gbọdọ̀ sun àgọ́ nìyí lónìí hmm? ẹran tí ṣàǹdé sì mú wá. Hmm? kàkàn pé kó koná náà ló kù dandan ni kí ẹran ṣàyìndó koná. bàbá ìdánú sá yìí sóore tọmọkùnrin yìí ṣe wá òtòòrò ni níṣojú ẹ̀mí wa báyìí òun ní ìdánù sátá farúgbó ara bí ló fi lọ ọ̀nà ọ̀run bọ̀ lónìí tó jọmọkùnrin yìí ló rẹ̀mí ẹ̀ padà. rántí iṣẹ́ òògùn owó burúkú yìí ló ṣe ṣe ṣe tó o ṣe fẹ́ nìkan tó yí lé ń lórí kí n tó da láàbò ara àbí ṣé bó ṣe fẹ́ mi nìyí ni rántí òun ló ṣe ṣe ṣe tí wọ́n fi lé wa kúrò nílùú táwa dẹni ń dánú gbogbo bí adẹ́tẹ̀ ẹ ló tiẹ̀ mọ̀ bóyá èyí tó ń ṣe lọ́wọ́ yìí gan ló yí dà lọ́mọ mi lórí. Ah, ah. mm-hmm. kèé ṣe òun iṣẹ́ náà kọ́ ló yí ó kàn fẹ́rẹ̀ ń dánú sá lónìí ni. kí ló ṣe tí ò rẹ̀ lánàá wo bàbá ìdánù sá kò rí ọmọ tèmi o bẹ́ẹ̀ lọ́mọ mi ò sì ṣàìsàn ìwọ ni kó tàtẹ̀yìn wá kó tọ́jú orí ẹ. E fosse o retorno quem ṣuṣu ìkòkò odù àṣírí owó ńlá ni. ìwọ náà dúró ń bẹ̀rù ó ti fi gbogbo ẹ̀ para rẹ̀ àbí. Namijo! Namijo! Namijo! Namijo! namina shi wun gidina namina shi wun lashina namina shi wun shina ẹ̀yin ìyá mi tẹ́ ẹ máa ń rìn láàárọ̀ ẹ̀yin ìyá mi tẹ́ máa ń rìn lọ́sàn-án ẹ̀yin ìyá mi tẹ́ máa ń rìn lóru ẹ̀yin dà ẹ̀dà kúwó o ẹ̀yin ìyá mi o náà làwa ṣe yìí kó gba òun kó fi hàn kábọ̀ náà jó òdi ọ̀run ewó dẹ́nà rẹ̀ ewó náà rẹ̀ o. <laughs> ẹ̀yin ìyá ọ̀gẹ̀dẹ̀ náà rẹ̀ o tí owó náà bá dé kọ́wọ́ náà dẹ̀ kí dídẹ̀ dídẹ̀ owó náà dé o ọ̀gẹ̀dẹ̀ náà rèé. ẹ ẹ nami yọ ẹ kúrò tí ẹ kúrò tí owó náà tún rèé o ewo ń ti dẹ́rẹ́ rèé o ewo nàgá lọ àbò eku wo tí owó náà bá bọ́ sí ìkòkò yìí kí ẹ̀yìn ó kówó dípò dípò owó ńláńlá o ike ńláńlá náà ni màálù ọ máa ń gbé o kí ẹ̀yìn ó kówó ńláńlá wá tọ́ ẹnu jí dandan lé ẹnu jí dandan lé ẹ̀yẹ́lẹ́ kí owó ń wá rí tọ̀tún tòṣì torí tọ̀tún tòṣì náà ni ẹrẹ́lẹ́ máa ń kó ire wọlé kí ẹyẹlé yìí ó kórè wá tọ̀tún tòṣì o kí ẹwọ́ náà ó pọ̀ o ń ẹyẹlẹ́ náà lé. Hey! Hey! Ekubeti nyada agyende yeyi tẹ̀lé ó yá bẹ̀rẹ̀ kó máa kóná. ó yá bẹ̀rẹ̀ máa kó bẹ̀rẹ̀ máa kó. àwọn ọkọ̀ náà ní kókó. àwọn akọ̀kọ̀ náà ní kókó. É mago! Ah! Não jogo! Não! É! É diante! ẹ kú kalẹ̀ bàbá ọkọ mi. Yes, ma. ṣe bínú wọ́n yanjú nǹkan kan pẹ̀lú ọ̀rẹ́ yín ni àmọ́ wọ́n ní kẹ́yìn náà yọjú sáwọn. èmi níbo. ẹ wò ẹ gba báyìí ẹ rẹnu ọ̀nà kan bẹ́ẹ̀ kẹ́ gba bẹ̀ wọlé ẹ ṣeun. ọmọ àlè náà ni ìwọ. Mm. ẹ dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ ó yá máa bọ̀ bẹ́ẹ̀ mm, máa bọ̀ bẹ́ẹ̀ àwa ẹ̀yìn náà ni ìrẹ́ máa wá ṣáàtì ẹ̀. Mm, ẹ̀wí ilé adó náà ni ó mú ọ ìrìn mi lóde ọ̀wọ̀ ni ó mú ọ sáńdẹ̀tà náà ni ó mú ọ. má bọ̀ ní ẹ̀yà má bọ̀ bẹ́ẹ̀ àgẹ́rẹ́rẹ́ báyìí náà làgbẹ́ máa wọ́ tọkọ ẹ̀ lẹ́yìn má bọ̀ bẹ́ẹ̀ ê bà áo trưởng không má bẹ̀rù kọ́ ní ìrọ̀ káàrọ̀ rẹ̀ ọ́ balẹ̀ ọ̀fẹ́ lọ́dẹ̀ rúbọ fún ọ káàrọ̀ rẹ̀ ọ́ dé ọ̀pẹ́sẹ̀ ẹ kọ̀ rẹ̀. malik malik ilé. My Maleke wo lẹ́lẹ̀. ọ̀sùn láìpẹ́ náà ṣe ń tàn ní rọ́jì ẹjọ́ tó yọ̀ lọ bàbá ẹjọ́. àwùjùbíláyì ní ìgbà wo náà lọ́rọ̀ àwùjùbíláyì wá ṣẹlẹ̀ nísìnyí kó o dúpẹ́ lọ́wọ́ bàbá àti ìyá tó bí wọ ìwọ ò bá ti kú dànù sórí ọkùnrin yìí ó gbé ìwọ wá yìí káwọ́ máa fi ọ́ ṣe owó kí òun máa náwó lọ ah! ṣùgbọ́n inú rere tí ìwọ máa ń ní náà ló gbà wọlé báyìí ọmọ kan ṣoṣo tí èmi bí dànù sá ìwọ gba ọmọ náà níbodè ọ̀run torí náà ni ìwọ ò ṣe lu alákejì báyìí o torí pàfẹ́ pa ọ́ a sì gbọ́dọ̀ gbé kínní kalẹ̀ a ti pa òun báyìí o hmm. ẹni dérí náà ní ẹrú tẹ̀lé nígbà tí àwa ti pa òun báyìí hmm, ìwọ wàá lo òun dípò ara tiẹ̀ àbẹ́rí àbẹ́rí ń dùn ọ́ ni n ti bá wípé pé he. nami ọ́ ah. nami yọ ah. bàbá owó jí náà. Ah. Maliki! Ah. Maliki! Ewo rèé o? Ń gbọ́! Maliki! meji náà ni ọ wà níyìn o. bi ìwọ ò bá gbowó, ìwọ gba ku o. Mhm. o rí èwo yìí? Tó bá délé, ó ma gbẹ́ kòtò sí ilé ìwọ. ma rí owó yìí mọ́ ní oṣù mẹ́ta mẹ́ta màlẹ́kẹ̀ ó máa ń pa àgbò dúdú ó máa fi ẹ̀jẹ̀ rẹ̀ sí hmm? tí o bá ti ṣe báyìí <laughs> màlẹ́kẹ̀ ìwọ máa ń lówó láyé ó máa gbọ́lé ọ̀run ó máa ń lówó ní ilẹ̀ yìí ó máa gbọ́lé ìlú gbogbo ilẹ̀ pátá ti tọrọ owó fún wọn. Hmm. ó ṣeun tá a mọ̀ mí tá a bá ń tọ́jú o. ẹ jí ẹ ṣe àṣẹ ọmọ àlè náà ni ọmọ yìí náà ìwà sáré nìsín ipa wùsùbí láì nígbà wo. ìkòkò ojú o ìkòkò ojú o alájẹ ẹkún máyà sí ilé mi alájẹ ọ̀fọ̀ máyà nú ilé mi wàrà òjò tí ń ṣe lókè owó kùṣù dáwà ìmáyanu ilé mi ẹ̀rẹ̀ ọmọ dáadáa báńtalẹ̀ owó ṣé mo dúpẹ́ o ọlá oore nìwọ náà jẹ́. ìkòkò ojú ìkòkò ojú kò má má fọ́ o àṣírí ẹ̀dá ọmọ ènìyàn ọlọ́run lóye àti lówó àti lọ́lá òun ẹ̀mí ló hmm. jẹ́. àwọn àgbá ní mẹ́ta nírú méjì ló dùn lọ́bẹ̀ tó ṣe é jẹ irú pẹ̀tẹ̀ àti irú woro tó bá ti ń dirú kílé yìí àfi ká má ṣàfihàn irú kílé yìí lé ohun tí mo rí lè ní ẹni tó mọ mí ló mọ̀ mí òun ló mọ ohun tí mo fẹ́ dà àbí oore tó ń sọ fún mi lèyí ni. àwọn ẹ̀ka Allah alenka. Ah, salamu alaikum wa rahmatullah. Ah, wa alaikum salam. Ó jàre. Ọ̀pọ̀ Oh díẹ̀. Ẹ̀lẹ́. Ẹ̀lẹ́. Ramalik. Ẹyin náà. Ah. Salamu alaikum. Wa ah, alaikum salam. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ pẹ̀lẹ́. Sọ́wọ́ yá. Alhamdulilah. Alhamdulillah. pẹ̀lẹ́. Alhamdulilah. Eh, mo mọ̀ ti fẹ́ rí yín tó jọ́ mẹ́ta. Ṣùgbọ́n náà ló ní kájọ kí jàmáà papọ̀ lónìí abẹ́ẹ̀rí ìṣípayá kan mo rí pẹ̀lú yín lẹ́nu bíi ijọ́ mélòó kan nísìn mo rí i pé ọlọ́run fẹ́ ṣe oore ìyanu kan fún yín kódà oore ńlá ni oore tí ó pa yín lẹ́yìn tí bàmíjẹ́ káwọn sì ní kàn yẹn mọ́ hmm. ọlọ́run wà fi lè lọ láìpẹ́ ẹ wá rí ẹ ẹ ṣe sùúrù dáadáa ni o torí kò sí ní tí ó wà láyé tó dùn tí bẹ́ẹ̀ rẹ̀ ò ní nira ẹ̀yin ẹ wo kòkó ẹ wo àgbálùmọ̀ ẹ wo ọsàn ẹ kí wọ́n wá tó wù nǹkan ẹ ṣùgbọ́n oore tí ó ní ra ọlọ́run ní í ṣe fún yín. àmín ẹ la. ẹ láìpẹ́ láì jìnnà náà lọ́lọ́run bá ń sori náà lè ń lọ. àmín àmín kékeré kan báyìí lọ́wọ́ àkọ́tẹ́ ẹ̀sìn ẹ ẹ bá ń wá nǹkan fáwọn ọmọ ògo wẹrẹ bíi wàrà ìrèké ṣúgà tó bá jẹ́ funfun funfun ẹ̀yà bá ń fi ṣe sára fáwọn ọmọ wẹrẹ tínú àwọn ọmọ bá ti ń dùn báyìí ọlọ́run mọ̀ bá dé náà mi. àmín ẹ̀ ọlọ́run àtẹkùn ṣoṣo ọlọ́run. ẹ tí mo rí ìdúgbà náà lọ. ẹ ṣeun dúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun ọlọ́run ṣe dára fún mi ẹ ṣeun mo ẹ ra o. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ah orí eléyìí ti la ẹ̀mí èèyàn lọ orí ẹlẹ́jẹ̀ lọ́rùn àwòsùbìlà ìmínà ṣe ìtàn rajim ohun tó lóun bá fẹ́ ṣe fún ni kò ní nira mi ò gbélé yìí ah. Kucai cebek. Mm-mm-mm-mm-mm. tíjọba bá ní káwọn wo bí àwọn ọlọ́kadà ṣe ń kán lẹ́sẹ̀ àtàwọn èrò tá à ń gbé tó bá nítorí ẹ̀ dandan dandan àwọn fẹ́ ban àwọn ọlọ́kadà pé ká má ṣọ̀kadà mọ́ òye ogun délé ló ń fà yẹn. ẹ ṣẹ́gun ogun ìdílé sì ju ogun àgbáyé lọ torí ogun àgbáyé àsìmọ́ tó ti wá ṣùgbọ́n ogun ìdílé ìyẹn ò ṣe trace. o kò tiẹ̀ easy ẹni tá a ti ń fún lọ́ndẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn tá a bá wà ní máyàtọ̀ tó wá retí ká fóun lówó tá a tọ́ bá kò tá a lówó fún un bájìlá ayé bá jẹ ń tẹ ọ níta wọn ò ní fojú rẹ wo yàn. bẹ́ẹ̀ni ìdánilẹ́kọ̀ọ́ ni kíjọba ọsàn máa ṣe fún gbogbo wa. torí orí bẹ́ẹ̀ kọ́ lóògùn iná orí àṣàyàn tó pé àwọn kankan lẹ́sẹ̀ lórí ọ̀kadà káyọ̀ kó mọ́kàn kadà mọ́ sùúrù ní kásà máa ṣe lórí pópó. àtẹ̀lé torí pé ọkọ̀ tójú oorun kú kí gbogbo wa máa sùn mọ̀ kó yẹ àbí tí mọ́tò bá pààyàn mọ́tò kan kòtò tá à ń dé ni gbogbo ṣàmì adé lórí irin ká sì mọ́ sáré jù. ìyẹn gangan ni main point nítorí ẹ̀ kàn ṣe nìyẹn bọ̀ tí pápá kan sọ ọ̀kadà kò sọ̀rọ̀ mẹ́. ẹ kú o. rárá sa o kí lẹ fẹ́ o. ẹ jọ mo need ọlọ́kadà kan ni. ẹ jẹ́ ń gbé yín ibo lẹ lọ. no kò ń ṣe lílọ bẹ́ẹ̀ yẹn náà actually mo need ẹ fún àwọn ọmọ mi tó ń lọ school ni a máa bá mi gbé wọn lọ school láàárọ̀ á dẹ̀ bá mi dáhùn padà rọ̀lẹ́. iṣẹ́ ẹlẹ́gẹ́ nìyẹn ẹ mọ̀ pé kò easy káwọn èèyàn máa kọ́ wọ́n máa fa sí ẹ̀rìn máa lọ wọ́n máa fa gbogbo ẹ̀ bá à èmi ò lè ṣe ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹ ẹ̀jẹ̀ bá yín wá wọ́wọ́ kan máa leak òun ló lè bá yín ṣiṣẹ́ yẹn nítorí òun tún farabalẹ̀ já wáyé lọ ni o kò yé yín ẹ wò ẹ wò ọba tó wọ green overall yẹn tó wà mẹ́ òun ni kẹlẹ́ ọba kẹ ṣàlàyé fún ọmọ ìyẹn lèmi ò lè bá wọn ṣe àwọn ọmọ kéékèèké wọn tún máa ṣeré kó a tún máa dá dúkìní mọ́ ẹ lọ́wọ́ ìyẹn ń ṣọ̀rọ̀ èmi ò ṣerú yẹn òun ló lè ṣe ẹ káàsán dípọ̀ ni orúkọ tèmi. ẹ jọ kí lẹ fẹ́ o. actually mo fẹ́ kí ẹ máa bá mi gbé àwọn ọmọ mi lọ school láàárọ̀ kí ẹ dẹ̀ máa dá wọn padà ní ìrọ̀lẹ́. ah ok ẹ níbo ni school àwọn ọmọ yín àti pé bo ni ilé tí yín. ẹ jẹ́ kí n sọ tilé yẹn fún yín ṣé mo Fakorede close ní station road. oh station road yeah. all right number four. number four ok. yeah. ẹ ibo wà ní school àwọn ọmọ wa. no máa sọ yẹn fún yín tẹ́ bá wà. ok time wo ni kí n wá ok ó wà alright. alright I expect you? no problem ma wá. alright yes. ok sir. ẹ gbogbo pátápátá àwọn kan ń gé gbogbo ọ̀nà kan lè pàdé ìjà wọ́n fẹ́ ro èmi láì rò wọ́n ti gbà pé bá a ṣe ń jọ́ gbọ́. bàbá àwọn ló ń dọ́lẹ̀ wò lásán nù. kò sọ́rú ẹ̀ bàbá tiẹ̀ lọ jàre kó anibọ́dì kó bá gbẹ́mú kó gbẹ́mú. kò sí àwọn. àwọn ajígunrin bíi ẹgbẹ́ ẹni ó dẹ̀ sọ fún mi pé ẹni ló máa padà gùn wọn. ẹ ẹ dúró ta ló wà lẹ́bi lọ́pọ̀ yín àbí kò yé àwọn ni kò yé wọn ni. malik ni wọn lùlù àbòsí kò dẹ̀ ní láéláé tó bá máa dùn gan yàrá yaba pín yàrá yaba bálakúlà yàrá yà wọn òun ló máa jó lórí tata wa yìí ó sọ fún mi pé kú ló ń ẹjẹ burẹ àwọn olùgbẹ bẹẹ. kí n ṣe kí ni. a ní ẹjẹ burẹ. kémi jẹ burẹ gan ti travel kò sí lé a iná ni tẹnu bọ ṣé ẹ rí ṣe alọ́tẹ̀ ń wo yẹn kò ń ṣọ̀rọ̀ ẹ̀ tù ẹni tó bá gbẹmú tó galifanti tó sori bí itan níbi tá a wà yìí àlọ́mọ́lẹ̀ báyìí níbi tata. ó tó gan èwo ni ká bá fún òun lẹ́kọ̀ọ́ èwo lòun sójà yẹ̀ ìdílé wa báyìí nìkan ni malik lafẹ́ o ó ti tó o ẹ wá kálá fẹ́ gan malik nìkan ni. malik lafẹ́ gan. malik now ẹ lọ type it out Would dẹ̀ dá padà me the next one na okay, sir. so that my can màá lè sign ká ẹ lè dispatch ẹ. all right sir. okay. ẹ pẹ̀lẹ́ arákùnrin ah, um, ṣé dáadáa ni ṣiṣẹ́ ń lọ jókòó lẹ̀ ọ̀túnba májẹ̀kódùnmí ni orúkọ tèmi kí lorúkọ tiẹ̀. malik ọkẹ owó lorúkọ bí sá. Malik Ọ̀kẹ́owó. bẹ́ẹ̀ni. ọmọlẹ̀ náà ni ẹ́. bẹ́ẹ̀ni. lẹ́ẹ̀kan sí mo kẹ́ káàbọ̀ sí iléeṣẹ́ wa níbí gbàgbé wípé òun bá Adípọ̀ gbé ọmọ lọ sí school iléeṣẹ́ wa ń bí fẹ́ dòwòpọ̀ pẹ̀lú ẹ̀ lórí iṣẹ́ tí òun ṣe gangan um, lákọ̀ọ́kọ́ ná ṣé o lọ síléèwé. bẹ́ẹ̀ni sá. iléèwé wo ló lọ. mo lọ sí polytechnic mo dẹ̀ ní diploma in business administration. nínú ètò okòwò. bẹ́ẹ̀ ni sá. Ah. kí ló wá sọ ẹ́ dédé ọ̀kadà gígùn. actually mo fẹ́ padà lọ ṣe HND mi but um, owó ni mi ò tí ì gádà ìdí nìyí tí mo fi ní kí n ṣe ọ̀kadà business for a while kí n tó padà sí school. o ti ń gun ọ̀kadà ń sìn o ti tọ́dún mélòó. Ah, a ti tọ́dún méjì sá. ọdún méjì. bẹ́ẹ̀ láàrin ọdún méjì tó ti ń gun ọ̀kadà yẹn ǹjẹ́ o lè rántí iye ìgbà tí o ti ṣubú lórí ọ̀kadà tàbí ìyẹn tó ti fara pa lẹ́yìn nígbà tó gbé wọn. a'udhu billahi minash shaitani rajim irú ẹ̀ ò ṣẹlẹ̀ sí mi rí insha allah kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí mi wọn ò gbá mi mi ò dẹ̀ gbéyàn ṣubú rí. oníyàwó ńlẹ. bẹ́ẹ̀ni mo níyàwó kan mo dẹ̀ bímọ kan. tí iléeṣẹ́ wa bá ṣetán láti dòwòpọ̀ pẹ̀lú ẹ lórí iṣẹ́ tó yàn láàyò ṣé o ní ẹni tó lè dúró fún ọ gẹ́gẹ́ bí gàrántọ̀. bẹ́ẹ̀ ni mo ní hànkù kan tí wọ́n kù bí bàbá fún mi ilẹ̀ yìí náà dẹ̀ làwọn náà gbé. ilẹ̀ ló ń gbé. bẹ́ẹ̀ ni. bẹ́tà um, wàá máa lọ sìn máa máa rán dípò sí ẹ òun ni operations manager wa nílé iṣẹ́ yìí gbogbo nǹkan tá a fẹ́ bẹ́ẹ̀ ṣe gan á ṣàlàyé ẹ̀ fún ẹ ìgbà tí wàá bá dẹ̀ padà wá máa rán níṣẹ́. Ah, ó dáa sá. you are welcome. ẹ ṣé mo dúpẹ́ sá. all right ẹ ṣé thank you Yeah. thank you sir. Uh, dípò tó bá ṣe tán kó yọjú sí mi padà. all right sir. ẹ ṣe sá o. ok ẹ ṣe. màlìkìtà wà kálí tù kó olúwa dúró adúró tọ́lá olúwa kò ní pòfo àtúbọ̀tán olúwa ló jẹ́ kíkà lọ́tì ọdún tẹ̀dá ọ̀hún kò ní ṣe. tó fẹ́ kú sa tó yẹ òyì sa wọ́n fẹ́ forí gbárí pẹ̀lú tí a máa wà tí wọ́n ti gbàgbé pé àjẹkù lóye imam àtìpá tó fẹ́ joyè olúwo níbi tí ní sàwà wàhálà ó forí bẹ́ẹ̀ ni ó fẹ́ kú sa. wá kí ló fún ẹ ní gbogbo níbàyí náà ìwọ fẹ́ máa forí gbárí pẹ̀lú chairman wa kọ́ yọ chairman wa kí wọ́n wá wá síbi àbí ó fẹ́ máa ṣe bí ọlọ́ba ìwọ ò lè jólóyè débi tí wàá jọba ò lè jẹ akọ́dà gan ó fẹ́ máa ṣe bí olóyè kí ló fún ẹ ní gbogbo níbàyí náà ẹ àti ó lè kírun lórí express ni ṣó lè fi òkè ṣó lè fi irú ṣe bọ́tì ṣó lè fi pọ́ọ̀mù gàrí òkè jẹ́ kí n sọ fún ẹ wá wọ́n ní lélẹ́ yìí o ẹ ṣó yẹ tó bá ti mọ̀ pé o lè gbá èsì lórí power line tẹ́rì yellow card lélẹ̀ lẹ́yìn èlé red card àjẹ́kì sọ fún ẹ red card tó wọ yẹn ẹ jẹ ní. alájì Malik iṣẹ́ ò ní jàre ọmọ láéláé. àmín. adániwáyà bá mi tẹ̀rí ibi bá fún ẹ. àmín Allah. ọ̀rọ̀ family house wa tó wó lẹ́gbẹ̀ẹ́ kan tá à ń túnṣe ni mo wá bá ẹ fún. ṣé mo pé àkín sábà pè sínú kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ lọ́hùn aládùúpà ìdá ni ó ti pa nǹkan dà sí rere fún ẹ. alhamdulilayi rabbil alamin ọwọ́wọ́ náà ti wà ń bẹ̀ <laughs> torí ẹ̀ ni mo ṣe ní kí n wá bẹ̀ o dẹ̀ ní mà padà sí aburú mọ́. àmì ni aláwọ ẹ̀yin náà ní mà padà sí burúkú sá. àmì forty thousand naira lówó yẹn kù tá a máa fi parí gbogbo ẹ̀ gbogbo àwọn mọ̀lẹ́bí dẹ̀ ló ti sagbára wọn ìjọ ni kí n máa retí ọwọ́ ọ̀wọ́ náà. ọ̀dà <laughs> títí ọ̀túnla ẹ̀ máa retí mi àmọ́ mi ò ní lè lágbára ju five thousand naira lọ ṣe mọ̀ pé mo ṣe ń bọ̀ díẹ̀díẹ̀ ni mi ò yó àmì bí ọ̀pá mi. o tiẹ̀ ní ríbi mọ́ láéláé. àmì ẹ̀ la. èyí ni pẹ́ mọ́ láéláé ó gbìyànjú. àmì àmì. màmá retí ọwọ́ ẹ lọ́tún la ṣùgbọ́n. ẹ ẹ jẹ́ kí n fi àsìkò yìí dágbére fún yín pé mo máa travel ẹ máa lo some days bọ̀ máa kó yẹn wá kí n tó lọ. kò sí wàhálà ẹ mo rí ẹ náà. ẹ ṣe mo dúpẹ́ sàn máa jíṣẹ́ ó ti wà lákọsílẹ̀ àtẹ́lẹwọ́ lábala omẹ́ni tó kọ́. ẹlẹ́. ẹ mú ti yà síbi tó ní kí n yà sí i. ìyá ń bo ló sọ pé ó ti dé báyìí. ẹ mo rí uncompleted building kan pẹ̀lú black gate kan wà wájú mi báyìí. black gate ẹ ibẹ̀ náà ni mò ń bọ̀ àmọ́ ẹ. ok. màlìkì tá a tù kó o bó olúwa dúró àdúró olúwa kò ní pòfo àtúbọ̀tán olúwa ló jẹ́ ju kárọ́tì omi tẹ́dá òmù kò ní ṣọkọjá ẹni ohun tá a jẹ ohun tá a jẹ ó ti wà lákọsílẹ̀ àtẹ́lẹwọ́ lábala omẹ́ni tó kọ́. ó yá wọlé. <laughs> dúró adúró tọ́lá olúwa kò ní. ibo ni bíbá yìí. Um, ilé tí mo gbà ni um, mm, jẹ́ ká lọ. jẹ́ à lọ you like it. <laughs> o oh, máa like it definitely. Ah, ah. love <laughs> of o láti rí ilé náà. màlìkìtà wà kálí tùlọ̀ kó olúwa dúró. adúró tọ́lá olúwa kò ní fòfò àtúbọ̀tán olúwa ló jẹ́ kárọ́tì omi tẹ́dá òmù kò ní ṣokọjá ẹni ohun tá a jẹ ohun tá a jẹ ó ti wà lákọsílẹ̀ àtẹ́lẹwọ́ lábala òmẹ́ni tó kọ́. Okay, um, this is a section and <laughs> um, another section tún ni wọ́n oh, bọ́ ìwọ náà ló dẹ̀gbà bíbà yìí. abba malik eh, àwa ni ọlọ́run jogún bíbà yìí fún mo mọ̀ pé ó máa ya ẹ torí oore olúwa ìyanu ní gbogbo gbà bó ṣe lọ báyìí ni àǹtí pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ ló ní kí má bọ̀ kí má bọ̀ kí má bọ̀ àti mo dọ́dọ̀ wọn àwọn network company kan báyìí tán ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n náà fẹ́ ra ilẹ̀ fámìlì wa tó wà ní owó funfun ṣó mọ nǹkan tó ṣẹlẹ̀ orí ibi tí wọ́n pín fún mi nulẹ̀ yẹn gangan gangan báyìí ibẹ̀ náà ti rí network ah ẹsẹ̀kẹsẹ̀ báyìí làwọn yẹn kó eight million naira lé mi lọ́wọ́ mo pé ah kí ni mo lè ṣe o tí mo lè fi surprise ọkọ mi mo ní kí n wá gba bíbá yìí kí n too share up to your taste orí pọ̀ fine gan. Hmm. Eh, ọmọ mi wá ń kọ́. ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti change school tiẹ̀ náà mo ti fi sí boarding school ẹ o mọ̀ pé nǹkan tí wọn bá fowó ṣe láyé máa rí wí hey, <laughs> eh, key the other house, uncle. Um, Malik, ṣé o ti gbàgbé pé owó bẹ̀yìn ò tí ì di òní? Mo pé ká tilẹ̀ ọkàn yẹn Six months she kù ń bẹ́ẹ̀ náà. Bó Malik, she òun bínú sí mi? No. Pino, why? kọ́ ló bá mú kí èèyàn wá ṣá. ọkọ tí ń bínú sí mi nìyẹn tí bá ṣe ẹ má bínú kó ba lè dáná ní tiẹ̀ náà ni mò ń rò. bá mi mú kọ́kọ́rọ́. Ah, ó ti ń bínú torí tiẹ̀ náà mo ṣe ń ṣe gbogbo wàhálà. àbó láì. kì í. màá lọ torí tiwọn náà mo ṣe ní kí wọn gba bí kó má dàbí ẹni pé ẹ wò Malik ni wọn bá mi bẹ̀ kó má bínú kò sí ọkùnrin tóbìnrin máa ṣerú ẹ̀ fún tínú ẹ̀ máa dùn sí i àmọ́ hmm, a ṣe yóò wúlò lọ́wọ́n ọba ṣé bí ilẹ̀ tí wọ́n pín fún mọ̀lẹ́bí wa ọlọ́run ló sọ pé ti bí adé ló máa má gé wá bó dẹ̀ ṣe wá rí ìṣe ló yẹ ká pawọ́pọ̀ ká gbé lárugẹ Malik mo fi tó bí ọlọ́run ọba àti àtìlẹ́yìn Èdùmàrè bẹ́ẹ̀ má bínú síyàwó ẹ̀ sórí bínú òun ṣe dùn tó ló jẹ́ kó sáré gbégbèsè tó tó bẹ́ẹ̀ yẹn lẹ́yìn ẹ̀ ò wá ní bínú níjọ òforúkọ ọlọ́run bàbá má bínú bàbá mi. sista ẹ lè ní kí n má bínú ṣé bí adé fẹ́ sọ pé òun mọ̀ pé mi láláṣẹ nínú ilé yìí ni àbí ìrìn àjò tí mo lọ ṣó fẹ́ sọ pé òun mọ̀ ń pa ẹni ṣé bí ó ṣe máa dá fẹ́mi àti ẹni mo bá lọ ó wá ṣe gbogbo nǹkan tó tó yẹn lẹ́yìn mi kò lè dúró dèmi tí máa fi dé pabambari ibẹ̀ ni wọ́n á mú ọmọ mi lọ fi sí boarding house without my consent. Hmm. to me o kà mí kún nìyẹn o. bí adé nǹkan tó ṣe ò dáa rárá èèyàn kì í dẹ̀ rí ọkọ ẹ̀ fi bẹ́ẹ̀ yẹn ìwà àfojúdi ni kí ló dé ó fẹ́ ṣerú nǹkan tuntun yẹn ò lè dúró de ọkọ ẹ̀ èmi tí mo tún wà nílé ò tún wá bá mi pé mo fẹ́ ṣe nǹkan báyìí it's too bad it's not the best at all kò dáa o kò dáa rárá kò dáa Malik Malik bí àwọn àti ṣe sọ wá fọwọ́nù ni tí orí ọlọ́run bá dé kò ṣe fọ́ bò lójú ká má tún wá ti ara bẹ́ẹ̀ ṣe ọlọ́run jẹ́ ká ṣe sùúrù ká fọwọ́nù ó ti gbọ́. bàbá wa kò lè dánrú ẹ̀ wò mọ́ ṣẹlẹ́bì gbọ́ngbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn tí ah! wọ́n mọ ibi tó bá lára mi kò dáa rárá mo wò pé eh, báwo lèèyàn ṣe máa dájú tó máa ṣe tó tó báyìí ṣẹ́rí mi mọ ìgbà tí mo fún ní bíi ìfọ̀tí bẹ́ẹ̀ ni ìlera wọn gbogbogbogbogbò bá a ah! létà mo wá rí i pé ah adédébọ̀ mà ni mò ń nà báyìí bó dẹ̀ ṣe ká mi lára tó ni mo ṣe nù àbí mi ò nù ẹ́. ẹ nà mí. báwo mo ṣe fọ́ ẹ létí tó. ẹ fọ́ mi létí. èmi ò fẹ́ kó jágbe yàgbá bẹ́ẹ̀ yẹn bí o bá sí pé òní làákà yọ ọkọ ẹ owó wo lo ní tí ẹ gbọ́ owó tó ní ìṣèbẹ́jọ ní ni ẹ ti gbọ́ kátikàtì wo mò ń sọ ẹjọ́ ní kíni ọkọ ẹ ló ní owó òní kọ́bọ̀ kọ́ òní gbogbo omi tó bá ṣe oríire láyé ó láti fi tọkọ ẹ ṣe abẹ́tà kò fi tọkọ ẹ ṣe o kò kúlẹ̀ ẹsẹ̀ méjèèjì kò bẹ ọkọ ẹ. ẹ dáríjì mi irú òní gbọmọṣe lọ́wọ́ mi mọ́ mo ṣe lè rí eléyìí ẹ ṣáà bá mi bẹ̀ Malik ẹ bá mi bẹ̀ Malik kó dáríjì mi kó yọ́nú sí mi. Malik ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn mi n fẹ́ kó wo ti pẹ̀lá kíjó ba lè gún régé. bẹ́ẹ̀ni. at the same time n fẹ́ kó wo ti pẹ̀lá kíjó má bàa bàjẹ́ ìwọ àti ìyàwó ẹ fara ẹ mọ́ra kẹjọ máa gbé ìgbé ayọ̀ kẹjẹ kí gbogbo ẹ tán. bẹ́ẹ̀ni ó yà bọ sọkọ ẹdọ pé kò so mọ kó bu àbá tó bí ẹ nìyẹn olùwọ́ tó fẹ́ sọ pé ó wá. ayé báyé la ti bá pé kóbìnrin lówó ju ọkùnrin lọ ó ṣẹlẹ̀ láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n obìnrin tó bá lówó jọkọ ẹ̀ lọ láti tẹríba fọ́kọ tí ò bá tẹríba fọ́kọ bánsá ni. ayélujára ti ẹ̀gbọ́n rẹ̀ tẹríba fún ni ó di dandan ẹ má tàbí oge síbi lára <laughs> àdírẹ́sù o wọ́n pamọ́ra màlíkì pamọ́ra bíi bíi. àǹtí mo ní kí wàá jẹun ẹsọ pé ẹ̀jẹ̀ ṣé ń bínú sí wa ni. <laughs> ìbínú bíi báwo mi ò bínú bàbá mi àròrí àgbà mo ṣe jẹun tán lélẹ̀ mò ń bọ̀ wá. ebi o ṣàlejò onú lébì agbábire àròrí àgbà. ee àǹtí <laughs> mi <laughs> ṣe ti bínú sí mi báyìí kó mo dá yín dúró òun náà ni. ó pè síbẹ̀ èmi nìkan tán ó ṣe ojú ò ní tiẹ̀ àmì ọlọ́run àmì. má wọrí tí n bá sáré lò tó máa dá padà pápápá. dídá padà bíi ti báwo Ele ni five hundred thousand naira tẹ máa lẹ fẹ́ dá padà ah àǹtí mi ẹ tó bẹ jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi pátápátá ni mo fún yín. ebi ni kọ́ tán. bẹ́ẹ̀ ni. àwo ah, ojú òní tì. àmì. ò ní lo tó kò tó rí kan. àmì ọlọ́run iwájú báyìí lójúgun gbé iwájú ni mo máa lọ. àmì o àmì o ọwọ́ òní kọ̀ sálẹ̀ àpò. àmì o ah, àǹtí mi. bá mi pẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ máa ṣe bẹ̀bẹ̀ ó fún mi five hundred thousand. <laughs> o ṣe ìyá mi. yes mo dúpẹ́ mo dúpẹ́ dúpẹ́ tó bá mọ bí owó ìṣe mi lẹ́mìí sókè ah. mi ò mọ̀ pé àṣírí mi ò ní tú àṣírí wọn náà ní tú láíláí àmín àmín ó dà tí mi ó dà mà any nice day ma ẹ rà ẹ rà mà ẹ àǹtí mi. yes dear. èló ni mo gbọ́ tó fún àǹtí yẹn náà. five hundred thousand péré ni mo fún wọn. five hundred thousand naira ní péré bí adé just like that. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣe bówó mi ni ah, ṣe bí fámìlì mi mo fún lówó ṣé màá dé màá wà àǹtí mi kíyà máa jẹ wọ́n ni. mi ò ní kó má ṣe wọn lóore bó five hundred thousand naira yẹn ti pọ̀ jù ah, níjọ́ òlọ́ṣì wá gbà kan náà. Ah, so bí mo ṣe ń fún wọn náà ni wọ́n bá wọn ṣe malik ṣé o ti gbàgbé pé ilẹ̀ fámìlì tó kàn mí òun ni mo ta yìí tó dé ṣé wàá burú tí n bá fáwọn fámìlì mi lówó ni ṣé fámìlì tiẹ̀ dé bí báyìí tí wọ́n béèrè owó mi tí mo ní kò sówó rí ni. Ah. Ah. Hmm. àwọn fámìlì tèmi lẹ́nu ẹ̀. Ah, Wo anybody lórílẹ̀‐èdè bíbá ẹ̀ kó wá bá mi jẹ nínú owó tí olúwa fi ta èmi kìíní yìí lọ́rẹ wo tolúwa nílé ayé àti ẹ̀kún ẹ̀ bí mo ṣe wà yìí tí wọ̀bí a bá mú ajé ẹ̀ lẹ́yìn wá sí bíbá ẹ̀ máa bọ́ wọn máa yó wọn máa wà ókè ṣe bó ń jẹ ìwọ náà ń jẹ yìí oúnjẹ tó tọ́ sí ẹni màálí mi gbọ́dọ̀ gbé fájà bá dẹ̀ ní kí n gbé fájá máa palẹ̀ mọ́ ẹ̀ máa gbé fájá àwọn èèyàn wà ń ta tẹ́bí ń pa tí wọ́n ro oúnjẹ jẹ wọ́n appreciate ẹ jẹun tó bá máa jẹ jàre tó bá dẹ̀ ní jẹun ṣé kí n gbé ni àbí báwo dẹ̀ wá ni. Malik Malik àwọn èèyàn wa ń ta tó máa láìkí oúnjẹ yìí tó máa bí ṣe tẹ́tọ́ bá ní jẹjẹ palẹ̀mọ́ ẹ̀fà já. Ah, ìwọ ni kò máa gùn mí gàràgà lórí oúnjẹ mi lórí owó mi ó ah, lè máa gùn mí gàràgà máa palẹ̀mọ́ ẹ̀ máa gbé fájá tó bá ní jẹ kó ṣàlàyé fún mi so èmi á wá nǹkan tí màá fi ṣe ah, tó kàn ń wò mí bíi torí ẹran yìí tó bá ní jẹ máa gbé nǹkan mi. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ìyàwó sórí bẹ̀m̀bẹ̀ sọ́kọ, ìyà jẹ́ òní Kí ló ń tó ní tẹ́nìkan ò rí? Um, Malik inú mi dùn fún feasibility studies tó ṣe lórí bá a ṣe máa máa ra ọ̀kadà bá a ṣe máa máa gbé fọ́ọ̀n tó máa máa gùn àti bá a ṣe máa máa sanwó padà yìí it's a job well done. ẹ ṣé mo dúpẹ́ sá. láfikún gbogbo ìwádìí làwa náà ti ṣe fúnra wa o àdẹ̀rí pé nǹkan tẹ́ ẹ̀kọ́ wáyé pẹ̀lú findings tára náà ṣe ó tálì hmm. fún díẹ̀ yìí ni wàá máa dùn gan láti bá yín ṣiṣẹ́. Ah, ẹ ṣé mo dúpẹ́ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ ṣe business tí wọ́n mọ̀ nípa ẹ̀ àmọ́ olóòótọ́ tó máa tọ́ wọn sọ́nà ni wọn ò rí i àṣà tó máa ń dá ni pé tó bá bàjẹ́ kò kàn mí ìdí nìyí tí ọ̀pọ̀lọpọ̀ olówó bíi ti ń ṣe máa ń kó wọn sá lọ sókè òkun. Hmm. òdodo ló sọ àmọ́ ṣé o fẹ́ gbọ́ ọ̀kadà ní tèmi fẹ́ rà yìí kó ṣe kó mo fẹ́ fi ṣòwò bóyá kí n lè rí èrè rẹpẹtẹ kan àánú àwọn mẹ̀kúnnù mo fẹ́ ṣe àmọ́ tí n bá dọ́gbọ̀n bí mo ṣe fẹ́ dà yìí àwọn èèyàn wọn ò ní mọ iye. bíi ti báwo. kárí n ta máa ṣe ni pé àwọn tá a bá gbé ọ̀kadà yìí fún tó máa máa gùn ẹni tó bá ti gùn tó ṣe dáadáa níjọ́ tó bá ti san owó ọ̀kadà tiẹ̀ tá a fẹ́ ra ọ̀kadà tó bá ti san pé ọ̀kadà di tiẹ̀ nìyẹn hmm. àmọ́ àní jẹ́ kọ́ mọ̀. àti wípé tí wọ́n bá tiẹ̀ wàá mọ̀ eré àsápajúdé náà máa sá torí kọ́kadà yẹn lè tètè di tiwọn. Hmm. bẹ́ẹ̀ni ṣoré ní ta fẹ́ ṣe àánú mẹ̀kúnnù la fẹ́ ṣe èyí ò sì dá ètò tó ń bẹ láàrin mi pẹ̀lú ẹ kò dá dúró rárá. Eh, a gbọ́dọ̀ ṣe léyìn nítorí pa nípa láti ṣe ni àti pé ìjọba nìkan kọ́ ló máa ṣe gbogbo nǹkan fún gbogbo wa. Hmm. àṣírí yín sì kù láyé sá. irú ọlọ́run bá nìkan ní òsì irú ẹ̀dá pọ̀ rẹpẹtẹ báwo bá ṣe àmì àdìdì. ọlọ́run wa nífẹ̀ẹ́ lómi ìṣe yín lánàá bí lọ́dọ̀ ọlọ́run láláhìláhìlọ́lá ẹ wo mo ṣetán láti bá yín fọwọ́sowọ́pọ̀ lórí iṣẹ́ tá a fẹ́ ṣe yìí. kò sí problem a máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ láìpẹ́ ṣé o ti gbọ́. ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run adé fún wa ṣe. ọlọ́run adé fún wa ẹ ṣé mo dúpẹ́ sá. malik thank you very much sir. o káre ẹ ṣé gan thank you ẹ ṣé thank you sir. Malik Malik hmm. kí ló dé tí ò jẹ oúnjẹ tí mo sè fún ẹ lálẹ́ àná mo ní kí ló dé tó jẹ oúnjẹ tí mo sè fún ẹ lálẹ́ àná tí bá ń bi ẹ máa dá mi lóhùn o ó ah, ti decide pé ò ní dá mi lóhùn àbí <laughs> kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ ah, ah sebe mi tí mo mú owó mi tí mo sì ẹ̀gúsí pọ̀ mọ́nàmọ́ fún ẹ ló jẹ̀bi mo mú owó mi mo ra ìgbín mo sè mọ́ panla bọ̀kọ̀tọ̀ àti ògúfe ìwọ wá mú owó èsì ẹ̀ dànù kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ kò sí ẹjọ́ lọ́wọ́ ẹ̀ rárá nígbà tó o mọyì owó ká ní wọ́n ṣiṣẹ́ owó ni tó o pa owó sápò ẹ̀ báyìí wàá mọ ọ̀kan <laughs> àwọn náà máa fẹ́ máa ṣe bí ọkọ ìyàwó <laughs> ọkọ ìyàwó báńkẹ́ nìkan tí máa fi ojú ẹ̀ hàn nulẹ̀ Malik wà gbà pé ọlọ́run ò lọ́gàá ìwọ ìwọ owó èsì oúnjẹ mi ọmọ lẹ́yìn ẹ̀ tí wọ́n bá mú yín báyìí láti inú ọ̀fọ̀fọ̀ tó gbé yín sórí bẹ́ẹ̀ kò sígbà tẹ́ ẹ̀ ní jábọ̀ ọmọ lẹ́ni wọ́n bẹ́ẹ̀ tẹ́ wọn sórí bẹ́ẹ̀dì wọ́n á jábọ́ ò lè jábọ́ sórí táìsì bíi Ori ilẹ̀ lẹ́yìn náà ló máa padà sí inú rọ̀fọ̀rọ̀fọ̀ tí mo ti yọ ẹ́ jáde ibẹ̀ náà ló máa padà sí ah, ìwọ lọ́hùn ayé ah, mi o mo máa ṣe mistake ẹ̀yọ kan yìí náà o ìgbà tí owó dé ọwọ́ mi gbogbo nǹkan tó wà láyé mi pátápátá ni mo pààrọ̀ kí lé tí mi ò pààrọ̀ wọ́n kí ní olórí burúkú yìí náà ìwọ kí ní jàtijàti tí mi ò pààrọ̀ ẹ̀ dànù ìwọ ń pàṣẹ fún èmi nílé tí mo fi ọwọ́ mi gbà o fẹ́ ṣẹ́tẹ́ o fẹ́ hàn bó máa dẹ̀ fi ojú ẹ̀ hàn ìkọ́nú lẹ́yìn òun fi èmi sùn èmi ni wọ́n fi ń sùn ẹ ó máa sọ̀rọ̀ yín ó máa dá mi lóhùn ìwọ ọmọkùnrin ó lè sọ́fí di yé yé. ọ̀rọ̀ wo mi wá ní ṣe mí àjẹ́ mi lórí ọmọ mi ọlọ́wọ́ ṣèdájọ́ wọ́n ṣèdájọ́ àágùn mi ni àágùn mi ni àwọn àlíkè mi èmi lórí owó tí mo ná fún ẹ. àwọn ṣùgbọ́n láàyè ní ẹ̀ṣẹ̀ tán ni rẹ̀ jìn ìwọ ọmọbìnrin yìí ẹgbà tó mú mi ṣe lọ. èmi ò máa rí eléyìí rí òun ló ṣe é báyìí ṣé nígbà tó gbóúnjẹ fún tó ń kọ̀ tí ò jẹun ṣé lílù ló yẹ kó tún fi kún fún ẹ wọ́n bẹ̀rẹ̀ sẹ́ wọ́n wá kí ẹ lọ́nà wọ́n bẹ̀rẹ̀ sí lílù ẹ. ẹ ká sùn máa ẹ ẹ wò wò wò arákùnrin di kíkí ẹ mú tí ẹ̀gbọ́n náà ọtọ́ kú máa kọ ọmọ náà ọmọ náà máa lu ẹ ọ ò ní làákàyè rárá ni kí ló dé ṣé aṣọ kan ṣo tí gbogbo mọ̀lẹ́bí wa ń dàbòra ṣé ọwọ́ yẹ kó fàáyà lójú mi èmi ò ní gbà fún ẹ kó ya mi ò wá rí ẹ bá wì nígbà yẹ pé ìrántí yín kò sọ lọ́wọ́ ní ìrántí yín ìgbọ́dọ̀ wá ń tiwa èmi ò lè lajú sílẹ̀ kó pa kí ni pírọ́blẹ̀mù ẹ̀ náà kí ni tiẹ̀ ni o fẹ́ kí bí adé tún ṣe fún ẹ náà ọmọ yìí ló máa sanwó ilé á raṣọ sí ẹ lọ́rùn á bú ẹ tó bá tún fún ẹ lóúnjẹ náà á tún fún ẹ láàbọ̀yọ́ bí ẹran ọ̀sọ́ mọ́lẹ̀ náà ni ṣé lílo yẹ kó fi dúpọ̀ oore mo bí ẹsẹ́ o wá sọ àbúrò tèmi o sọ di aṣọ ìwọ sọ̀rọ̀ ẹ di òòlù ìwọ ti wà pé tí òòlù bá lu aṣọ kọ́ yàrá ló máa padà sí aṣọ tí òòlù bá dẹ̀ lù rèé ojoojúmọ́ báyìí ló máa jáde tó bá ti wá mọ̀ yìí pé kò tẹ́ ẹ lọ́rùn wípé bọ́ksà ni mo fẹ́ jẹ́ nínú ilé yìí tó bá mọ̀ wípé ò lè bẹ̀bẹ̀ bó ṣe wà yìí ìyí tó bá kéré tó bá wo nínú ẹrù ẹ tó o bá ní jáwọ́ nínú gbogbo ràkàṣẹ́ pé tó o bá kiri bọ́ sínú ilé báyìí sí kòkó bọ́ta kò bọ́ta nílé. ọ kò nà gbọ́rọ̀ kó tẹ́lẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí kò bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ fẹ́lẹ́ kò bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ o àṣeyọwọ́ ò ní lẹ́gbẹ́ bẹ́ẹ̀ mo sọ fún ìwé ìlàjú náà kó pàbúrò mi ṣé wàá bẹ̀bẹ̀ àbí báwo olùsìtá ní ká alágídí ọlọ́yin tá ní kẹ́ mọ́ alágídí ni ẹ̀ ń bẹ̀bẹ̀ ọlọ́ni burúkú bí yàrá ṣe máa jẹ́ apá nìyẹn wo àwọn ọmọ ọ̀rá ìsàní máa kọ́ máa wá gbé jáde nulẹ̀ yìí wàá mọ̀ pé mo ṣe wèrè rí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ láì wọ́n ló gbà láyè ẹ mo sọ fún ẹ kò sí wọ́n ṣe máa bọ́ olú aláìní aláìníṣẹ́ nàìjíríà limited tí ò ní fi yọ̀ já wo. Malikita Wakalitu kò bólú àdúró adúró tọ́lá olúwa kò ní pòfo àtúbọ̀tán olúwa ló jẹ́ ju kárọ́tì omi tẹ́dá òmù kò ní ṣàn kọjá ẹni ohun tá a jẹ ohun tá a jẹ ó ti wà lákọsílẹ̀ àtẹ́lẹwọ́ lábala òmẹ́ni tó kọ́ ọ. kàlìtù kò bólúwa dúró àdúró tọ́lá olúwa kò ní pòfo àtúbọ̀tán olúwa ló jẹ́ ju kárọ́tì omi tẹ́dá òmù kò ní ṣàn kọjá ẹni ohun tá a jẹ ohun tá a jẹ ó ti wà lákọsílẹ̀ àtẹ́lẹwọ́ lábala òmẹ́ni tó kọ́ ọ. kàlítù kò bólúwa àdúró tọ́lá olúwa kò ní pòfo àtúbọ̀tán olúwa ló jẹ́ kárọ́tì omi tẹ́dá òmù kò ní ṣọkọjá ẹni ohun tá a jẹ ohun tá a jẹ ó ti wà lákọsílẹ̀ àtẹ́lẹwọ́ lábala omẹ́ni tó kọ́ Malik Okewo. Okay, yorùbá bọ̀ wọ́n ní yinyinyin kẹ́ni sèmi kò sí nǹkan méjì tí mo fi pè é ju pé mo fẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí ẹ fún gbogbo akitiyan ẹ lórí iléeṣẹ́ ọ̀kadà tí ò ń bá ní mójútó tó wà lábẹ́ iléeṣẹ́ mi gbogbo akitiyan ẹ láti rí i pé iléeṣẹ́ yẹn lọ sí iwájú ó wú mi lórí gidigidi bó ti ń ṣe ni ó máa ṣe o má yíwá ẹ padà látòní lọ iléeṣẹ́ ọ̀kadà yẹn ó di tiẹ̀ títí ayé bẹ́ẹ̀ ni. èmi sà. bẹ́ẹ̀ ni. mélòó ni ọ̀kánjú àfẹ́ lá nínú iyọ̀ ìwọ dibẹ̀ yẹn mú gẹ́gẹ́ bí olùdarí iléeṣẹ́ ọ̀kadà yẹn wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló ti ṣe àṣeyege nídìí òtítọ́ èyí ti tó fún wa láti lè sọ wípé kíwọ náà ò ní nǹkan kan tí yóò wà lábẹ́ ìkọ́ni rẹ tó bá ṣe tán dípò àkó gbogbo ìwé àṣẹ tí a fi ń kó ọ̀kadà wọlé láti òkè òkun a fún ẹ Eh, kí wọ́n dibẹ̀ yẹn mú gbogbo ọ̀kadà tó ń bẹ nínú ọgbà pátápátá ó di tiẹ̀ ni o again bẹ́ẹ̀ ni. alhamdulilayi <laughs> alhamdulilayi alhamdulilayi rabbil alamin eh, ẹ ṣé mo dúpẹ́ sà ọ̀túnba ọlọ́run á bá mi dúpẹ́ fún yín ọlọ́run á sùn yín náà lẹ́sàn-án rẹ̀ mi ò tiẹ̀ mẹ́nu tí n bá fi dúpẹ́ tí èèyàn bíi tiyín bá pọ̀ lórí ilẹ̀ ayé yìí aburú kankan ò ní sí láyé mọ́. bẹ́ẹ̀ ni ọ̀wọ́n èèyàn bí irú tiẹ̀ báyìí náà ni ò dẹ̀ jẹ́ kí àánú sí lórílẹ̀‐èdè mọ́. ẹ ṣe mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sísá ọlọ́run àtúbọ̀ wọn àwọn pẹ̀lú yín mo á fi dá yín lójú pé irú oore báyìí ò ní dúró lórí èmi nìkan èmi náà gbìyànjú láti extend lórí àwọn aláìní tó kù ní agbára ọlọ́run insha allah bi kuratullah ẹ ṣe mo dúpẹ́ gan ẹ ṣe gan ẹ ṣe gan sa mm-hmm. ẹ ṣe gan sa. <laughs> sọ pé kí dípò yọjú sí mi. all right. Yeah gbẹ̀yìn ewúro adùn kò wa adùn ó ti gbẹ̀yìn ayé àfámálìkì adùn kò gbẹ̀yìn ayé wa. báwo ni kí ló dé tó gbé ẹ̀kọ́ rẹ̀ wọ́n báyìí. kò àǹtí mi ẹjọ́ èlò lẹ kó fi rán ọmọ wa. ẹ lóun sọ pé mo kó fún un. two hundred and fifty thousand. iye tí mo kó fún náà nìyẹn owó góòlù méjì wọ́n dẹ̀ sọ pé owó mẹ́ta tó kù tó bá dọ̀la kí n wá gbà. ẹ jọ èlò lẹ tẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn. ẹ one hundred and twenty five thousand mo tẹyọ kọ̀ọ̀kan méjèèjì gẹ̀ẹ́gẹ́ two fifty thousand mo kó fún yẹn. ní kí ni ah, ah, àǹtí mi ṣe pàǹdà lẹ́tà ni àbí dẹ tí mo dẹ̀ ṣàlàyé iye tí góòdù yìí bá dé fún yín ah, ṣé fẹ́ sọ mí di onígbèsè ni àǹtí mi. onígbèsè bíi báwo ẹ iye tó ní kí n ta ni mo ta. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ àǹtí mi dàbí mo ṣe dàlẹ́ dẹ̀ fẹ́ sọ mí dàbí olójú kan tó ń ṣeré òkò ẹ fẹ́ sọ gbogbo èèyàn tó wà láwùjọ do lójú kan ni. wọ́n tó wà lé ìṣúrù ló máa ṣe ẹ́ adínmí ìṣòwò góòlù yìí rí tẹ́lẹ̀ sùúrù la máa ṣe lórí ọ̀rọ̀ yìí. ẹ ẹ ṣèbẹ́mi ni mo mo bẹ̀rẹ̀ sí ní ṣòwò góòlù láti inú oyún ẹ wo àǹtí mi níbi tí ọ̀rọ̀ dé dúró yìí kó ní kálukú máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣẹ gbọ́ ah, ah, kí ló dé sẹ́yìn bá ṣẹ́ múlẹ̀ ni a lè ṣe gbogbo ẹ̀ fún yín náà ẹ ẹ ẹ ṣì ń rí ṣin ẹ̀kúrò ní ìṣẹ́tẹ̀ wà ẹ jọ torí Ọlọ́run o mo ṣoore fún yín tó ẹ joyè alájẹ ẹfẹnu ọra ẹ wò ní àárọ̀ látílẹ̀ bá ti mọ́ báyìí mo fẹ́ kó jẹ́ ìlẹ̀ máa kọ́kọ́ kan lẹ̀kùn lé mi kí akọ́gọ́ọ̀lù mi tó kù lọ́wọ́ yín wá kó ní kọ́lùkù máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí a bá ti yanjú eléyà àǹtí mi mi ò fẹ́ ní kankan bá ṣe mọ́ ẹ ẹ má kò tí yín ràn mí ní sójà lọ́lẹ̀. èmi bí adé wọ́ mi ọmọ ìsọ òkú ọ̀rọ̀ kò bàrúngẹ́ ló sọ fún mi yìí bí tó bá lára mi ò dá rárá níbi adé torí pé o ti rọ́wọ́ mú àbí ah, lọ́mọ tó jẹ́ pé èmi yìí èmi yìí tí mo dúró tì nígbà ìṣòro kákó tó bá wọ wájú bá èmi lórí tó bá wọ ẹ̀yìn bá èmi lórí tó yẹ pé níwájú ọkọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe ń gba wájú tí mò ń gbẹ̀yìn gbogbo ọ̀rọ̀ yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí nípa wọ́n bẹ̀rẹ̀ sí nípa pẹ̀lú ẹ̀ ah ah ah ó mà ṣe ó mà ṣe ó ah ha ah. ni gbogbo ayé fẹ́ oyin lóòótọ́ àwọn ẹni tó máa jẹ́wọ́ ò ní yé béèrè ah èmi ok ìjáde mọ́. mo jẹun àná nínú ilé mi jẹun èní nínú ilé mi máa jẹun jẹ. Ah! àǹtí àǹtí àǹtí àǹtí àǹtí àǹtí àǹtí kí ló ṣe ẹ kíjì kí ló ṣẹlẹ̀ kíjì ẹ máa bọ̀ kíjì àǹtí ẹ máa bọ̀. ṣọjọ́ nǹkan ni àbí ọ̀dà nìṣó nìṣó nìṣó kí ló dé. Ah!

yẹn báyẹn ẹ̀rù ọlọ́run bà mí mo ní ẹ irú kí lè léèmí ò rírú eléyìí rí o ẹ jọ ẹ gbà mí o ẹ gbà mí ẹ gbà mí o. oṣù ajẹ́ bíbá ilẹ̀ gbé wa bíbá yóò kì í ṣe hospital náà. ẹ ẹ wo eléyìí ò kì í ṣọ̀rọ̀ hospital o ibi ni mo ní kí sísọ mi wọ́n gbé mi mọ́ bí. kí ló dé èmi jẹ́ gẹ́gẹ́ bí olóògùn àbí mo sọ fún ẹ pé mo mọ bó ṣe ń já ewé ẹ wo ẹ máa gbé padà lọ sílé o tó bá dẹ̀ jẹ́ ilé ọ̀dọ̀ yín lẹ́ máa gbé padà lọ ẹ máa gbé padà lọ take away from here. Malik nìkan ló mọ ọkọ tó ń ṣe mí o Malik ni o Malik ni o. ẹyọ ah, ah! kan tó ń sọ náà rè kò pé orúkọ èèyàn méjì ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ já fi bẹ̀rù ọlọ́run ọba ṣe ah, ó ṣàmọ̀rúkọ ẹlòmíì tí ò dá tẹ́ pé Malik Malik ló ń dá ẹjọ́ ẹ ṣàánú mi o ẹ bẹ́ẹ̀ jẹ́ kọ́mọ ikú mọ́ mi lọ́wọ́ o ẹbí orí eléyìí rí o àdẹ̀rú eléyìí rí àtúndẹ̀rùbọ̀ lọ́rọ̀ ni àtàlẹ́ idáyé báyìí láti jẹ́ pé ọlọ́run gbé ọwọ́ ìyàwó sókè ju ọkọ lọ ọkọ tó bá dẹ̀ ní orí tó ní ẹ̀ bá pé tó ní làákàyà tẹríba lábẹ́ ìyàwó ẹ̀ pé ọlọ́run fún ìyàwó ní búrìjì torí ẹ̀ tẹ́ bá fi ṣe oríkan bá mi yọjú mọ́ fọlọ́ọ̀ bá bẹ̀ yín o. ẹ wo ẹ wo ẹ jẹ́ àgbọ̀ràn o ẹ wá débìsì ẹ̀ ń hó bí ẹ̀wà ẹ̀ ń hó bí ẹ̀wà bàbàbàbàbàbà ṣé nítorí pé aláwìí kẹjọ́ kò bí kò ní tẹ́yìn ṣe fún màlík tó jókòó yìí ni ṣó ẹ ká jẹ́ kẹjọ́ kò bí báyìí nonsense um, Bíadé kí ló dé jàre tí wọ́n ń pariwo Malik Malik Malik ṣé orí lójú ọpọ́n fani àbòsùn lálà. sọ̀rọ̀ sọ̀rọ̀ síta má jọ fọ ọmọ má jọ fọ òǹkú ẹ lọ́bẹ̀ jẹ. owó tí Malik mú wálé jọ sí. Hey ọlọ́run mo dúpẹ́ àmàkù yíyọ o alhamdulillah ẹlẹ́dàá mi ò ṣe mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ ẹ o tó jẹ́ firun dúdú ṣopó alhamdulillah àṣelóòótọ́ náà fi yàn ṣòwò kódà mi ò gbàgbọ́ àfi bí mo ṣe ń gbọ́ báyìí ara mi dẹ̀ ń gbọ́ láti inú. ìyáde tọmọdé bá débi ẹ̀rù ẹ̀rù á bà á ẹ̀rù bà pẹ̀lú nǹkan tí mo rí lẹ́nu bí adé òun náà rèé ṣòrí bobo ṣe rí hmm. àlàyé sì pọ̀ lórí ẹ̀ ju gbogbo èyí tí mo sọ fún yín lọ ṣùgbọ́n kí ni mo fẹ́ máa fi ṣe n tó tọ́ sí mi tó yẹ kí n máa pariwo ní alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil alamin. olúwa ṣeun lóòótọ́ àmọ́ baálé mi ìgbésẹ̀ wo ló tún kàn wáyé. ìdí Nasrat al-Mustaqim ọlọ́run ọba nìkan lọ́ba tó ń fi ní mọ̀nà a fi mí mọ̀nà lórí ní ti máa ṣe pẹ̀lú òye kí lè ọ̀la tó mọ̀. Hmm. Ah. inshallah. ṣe bí ọlọ́ba ṣe bí wọ́n sọ fún mi pé ilẹ̀ fámìlì tó kùn ẹ̀ lọ́tà tó kú ẹ̀ fún ẹ ni. ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi báyìí ni o ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi báyìí ni o ẹ wo wọn ò talẹ̀ fámìlì kankan o àtalẹ̀ fámìlì o ilẹ̀ tó kún fún fámìlì wa gan àṣàṣì fámìlì òjà lè débẹ̀ bọ́dẹ̀ ṣe rówó kò ṣàlàyé kankan fún mi àbọ̀ bá mi sọ ọ́ bọ́ ṣe rówó àtẹnujẹ ló ń kọ́ bẹ́ẹ̀ mi òun tó dẹ̀ ní kẹ́mi máa sọ fún ẹ òun lèmi ń sọ torí pé ó ń ṣọmọlúàbí pẹ̀lú mi nítorí ọ̀bá ìbá dẹ̀ ń jẹ inú owó èèyàn tó bá ní kéèyàn ṣe lèèyàn máa ṣe àmọ́ nígbà tó ti wá chẹ́ǹgì tó ti chẹ́ǹgì ìwà padà náà èlòmí náà ṣe dé sàkání ẹ̀ màgbà tó dọlọ́rọ̀ ńlá báyìí o àbí. Ah! bí adé ìyẹn ni pé owó olówó legun ẹ̀ ná látijọ́ yìí aṣọ aláṣọ lọ̀gá ń dàbúra owó ẹ̀jẹ̀ ló ná. ọ̀nkú ah! ẹ máa wo ṣe rí ọ̀rọ̀ owó tó ń sọ yìí èmi ò ṣàlàyé délẹ̀ fún un bàbá yẹn sọ fún mi pé ó ní àwọn nǹkan tó yẹ ká ṣe ká tó bẹ̀rẹ̀ sí nínú owó yẹn àwọn kọ̀ọ̀kan dẹ̀ wà tó yẹ ká ṣe tá a bá ti ń ná owó yẹn lọ́wọ́lọ́wọ́ àmọ́ mi ò sọ fún gbà tí mo mọ̀ pé à nílò owó náà. àbí. ẹ wo ẹ wo ibi tó bá rẹ̀ dé báyìí o ṣé rí. tójú ẹ wá lójú ẹ rí. o lè olójú kòkòrò ah bí adé ìsìnbára kẹ gbé jáde o ẹ máa gbé lọ ẹ gbé kó mi báyìí o. ìjọ dadi ibo mi bàbá leak kó ṣọ́ọ̀bù mi lọ sọ́dọ̀ bàbá tápà yẹ. ọ̀rọ̀ ńlá lọmọ ìwà sọ ṣó ti yẹ yín ọ̀rọ̀ ńlá ló sọ ṣé rí àgbọ̀rọ̀ máa ṣe campaign after election o bó ṣe wà yìí sìn solution bá ṣe máa gbé lọ́nà àbá. kẹ́mi sọ́nu. Ah. ọpọlọ ti jọba. ẹ rí sọ. Malik tá a bá máa wo dúndùn fún ara dé ogun tá a bá ní ká bẹ́gi ń gbó ṣeéṣe ká bẹ́yàn mọ́ jẹ́ ká wò ti Idris ọmọ wa ní Idris kò sí wọ́n ṣe fẹ́ pé bí adé tán ní porúkọ wa mọ́ kí làwọn ajá sáyẹ́nsì ṣó yẹ ká lé ń jáde ká sọ pé kẹmíkẹ sọ̀rọ̀ bí àbí kí ló dé ẹjọ́ agbolé lẹ́rẹ̀ pàápàá bíi ni ẹ̀bẹ̀ jẹ́ yàrá tayọ́wẹ́ kalẹ̀ ó jàre Malik tá a bá torí iṣu jípo àtòrí kò jẹ́ṣu jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá tápà. uncle ọ̀dọ̀ bàbá tápà tẹ́ ẹ̀ ń sọ yìí ó jìnnà gan-an sí ó jìnnà ó dangerous àá lè lọ. Malik jẹ́ ká ro tọ́ lọ́hùn kádà wo ti Idris ta sọ mo mọ̀ pé gbọ́ lọ́hùn gbọ́ jẹ́ ká tara bí adéṣin lọ́hùn ká bá wo tàwọn tó kó tira yìí àwọn pàrọ̀ tó kó tira tó wá ń hó bí ẹ̀yìn wà mí báyìí wọ́n yẹ ká wo yẹn jẹ́ ká wo tọ́lọ́hùn ká wo ti Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam le ká de Kamala. Ah? lọ. la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. malik tó bá jẹ́ èmi ni mo kù fún ẹ́ ń bàbá dídé bí mo ṣe ń wọ̀nyí kò jẹ́ àlọ́. ẹ pẹ́ fún wa. ẹ jọ̀ọ́ o mi ò tọrọ àdúrà yín o ẹ má fọ ẹnu oró ṣàdúrà fáwa o ẹ má ṣàdúrà torí kò dì fún wa o wọ́n ṣe fáwọn kan jọ sí amọ́bi tó já sí kí ló dé gan ẹ̀ẹ́dẹ̀gbẹ́nu dákẹ́ ó lò ṣíwọ́ ṣèmi wà dé ìdílé èké ìbínú bíi èmi pọ́nlọ́mọ ṣèmi tábà ìwọ bá jẹ́ tó ọmọ kékeré àdìjọ lórí burúkú máa lọ lé wẹ́rẹ̀ ó lò ṣì. Hmm. lọ́múrajà ni tán ó bọ̀ bí ẹ̀wà jẹ́ lọ. má bínú bàbá mi ẹrú re. ọ̀nkọ́ ẹ̀ rọra. ẹ kàlẹ́ o ẹ kàlẹ́ o. ẹ kàlẹ́ o. ta ni Ah, ẹ káalẹ́ ojú yín rèé bẹ́ẹ̀ni. ṣẹ̀ṣẹ̀ ń lọ. dúpẹ́. mo rí yín inú mi dùn. <laughs> ẹ káalẹ́ yín èèyàn mi. ẹ ẹ màmá ń kọ́. Ah, ó ti sùn. ẹ jọ bàbá ni awárí. ṣé kò le kò ń ṣe nǹkan tí ẹ̀yin náà lè mọ̀ sí ẹ wò owó ìjọsìn tí bàbá fún mi pẹ̀lú àlàyé òun ló dá wàhálà sílẹ̀ èmi ò lówó yẹn bí wọ́n ṣe ní kí n lò ó nítorí pé ó dá mi lójú pé owó ẹ̀jẹ̀ ni ẹ̀sìn tí èmi dẹ̀ ń ṣe kò fààyè gba irú ẹ̀ láìláì mo rí owó yẹn mọ́lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ sẹ́ǹkù lé ilé mi pàápàá àmọ́ gbogbo nǹkan tí wọ́n ní kí n ṣe sí pé kó lè máa dowó púpọ̀ èmi ò ṣe sí torí pé mi ò fẹ́ ọmọbìnrin yìí ìyàwó mi ní tẹ́lẹ̀ olè àtọ̀kánjúà ló lọ́ọ́ fi wú owó náà tí òun ò dẹ̀ gbọ́ àlàyé tó wà lórí owó náà ó lò ó dolówó nígbà tó dolówó tó bẹ̀rẹ̀ sí ní gùn mí gàràgàrà èyí tó fa ìpínyà láàrin èmi àti ẹ ah. àbọ̀ owó tó wá ní náà òun nìyí o ìdí nìyí tá a fi wá bàbá wa pé kí wọ́n jọ kó bá wa ṣàánú ẹ̀ kó bá wa wá nǹkan ṣe sí i. Hm ọlọ́run mà tóbi lọ́ba o. Allahu Akbar. àfi kí gbogbo ẹni tí ń jẹ́ tóbi ó lọ rèé sinmi nítorí pé ẹni tó tóbi bí ọlọ́run ò sí wọn láyé. astagafurula màmá hmm. kò fìgbà kan sí i hmm. kò dẹ̀ ní sí láéláé kò sẹ́ni tó tóbi bí ọlọ́run. Hmm. ilé ayé asán ni ayé àléébá. Hmm ayé ilé ìmúso ohunkóhun ẹ̀yin ẹ tẹ̀lé mi ká lọ. Ah, ẹ ṣe ẹ ṣe ìyàwó ojú òní tì yìí ẹ ṣe mo dúpẹ́ ah, kó a ṣe nu iṣẹ́ tiyín náà o. Ah, rọra rọra rọra o. 怎么了？你几牙？呵呵呵。 ẹjọ́ dúró ń bẹ̀ ẹ wò ó ibi tẹ́ ń wò yìí ibẹ̀ la sin bàbá sí. ẹ má jẹ́ ó yà yín lẹ́nu pé bí la sin sí kóun náà lè jèrè sí ọwọ́ rẹ̀ tí ń ṣe kọ́ lọ́jọ́ tó mú un lọ ni iṣẹ́ oògùn owó yìí ló ṣe ṣe ṣe ṣe èyí tó ṣe fẹ́ nìkan ló pè mí lápááyé bí mo ṣe wà yìí kódà òun ló lé wa kó òun ìlú tá à ń gbé tẹ́lẹ̀ torí pàǹfì tí wàá babẹ̀ jẹ́ èyí tí bàbá ṣe lọ́jọ́ tó rí kú ọyọ ọ̀hún òun ló fẹ́ dà sórí ọmọ mi ìdánú sa kó o tó gbà wàhálẹ̀. Ah, astagafurullah ẹ wo èmi kàn mo gbà yín lẹ̀ ọlọ́run ọba ló gbà yín lẹ̀ mi ò tó gbẹ̀dálẹ̀ ọlọ́run ló tó nígbà mo kéékèèké mo wí wí wí àfìgbà tí kinní ìpa bàbá tápà èyí tó ṣe fẹ́ nìkan gbẹ̀yìn ló da wọlé àìsàn tí ò rí tọ́jú mo sì wí fún ìgbà tí ń bẹ láyé ó ní wọ́n ń ṣoògùn owó fáwọn èèyàn àwa sì ń gbélé ayé bí ọ̀tá ajé. Allah Akbar ẹ̀yin èèyàn mi ẹ gbàgbé ẹ̀ wòmí arábìnrin ó ti bọ́. Ah! La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. akbar. Allah akbar. Allah akbar. sáré máa máa kọjú máa máa kọjú jolúwa lọ. gbogbo àfipáwọ́wọ́ ẹ máa gbọ́ mi owó tẹ́ ẹ fi pa wá padà wọ ẹ̀ à ń jọnu èṣù irinṣẹ́ ajé lówó mo bá kọ́lé mo pẹ́ títí ilé àwọ̀ mo ra mọ́tò lóríṣiríṣi takìtò ní àràgbé láyé o ká máa ṣọ́ra ṣohunkóhun àwọn rí ọmọ aṣẹ́gilájẹ́ ọwọ́ ni ìwòrì ọmọ alákólà ṣọ́rọ̀ báwo lówó lọ́wọ́ ìwà oníwà láwù òdìjọ́ abálówó ká tó wù tẹ́ni. ẹ̀wọ̀n obìnrin àsìkò olówó ojú kan ó ń sọ̀rọ̀ ṣàkà bí ẹni tí olọ́lọ́run ọlọ́run tó ṣe fún kẹ́hìndé kò gbàgbé táyé rẹ̀ ojú ló pẹ́ sí. ìkòkò àṣírí agbára ajé ni ìkòkò àṣírí agbára ènìyàn ìkòkò àṣírí agbára ọ̀rọ̀ ẹni agbáragbá ìkòkò ọlá obìnrin kìtì ìkòkò ayé ìkòkò àṣírí agbára ajé ni ìkòkò àṣírí agbára ènìyàn ìkòkò àṣírí agbára ọ̀rọ̀ ẹni agbáragbá ìkòkò ọlá òbìrìkìtì ìkòkò ayé